الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله الله أطلعي أتي لكم أسوجد نبي محمد أما تسوجي التي أبا تفسير ديني أنا سورة البقرة آية 41 32 أبدا نتوه فكري جيد ولي الله اللهم بارك لك وأعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت وأم ألوف حذر الموت فقال لهم الله موت ثم أحياهم إن الله له فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون الله ألم ترى أولي إلى الذين خرجوا من ديارهم àwọn tí wọ́n jáde kò nílùú wa wà wọ́n òlúrú fún ẹgbẹ̀ẹgbẹ̀rún ni wọ́n rá ẹgbẹ̀lẹ́gbẹ̀ Ha òun ni wọ́n. tí ثم أحياهم ọlọ́wọ́ ojú kẹta mọ̀ yẹ kú mo tú ẹkú ọba kú ثم أحياهم lẹ́yìn ẹ̀kọ́ ọlọ́tọ́ wá padà الله له فضل على tó dúró ẹlá àwọn ènìyàn ولكن أكثر الناس لا يشكرون ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ó ti kí ni òdúkẹ́ ọlọ́run òdúkẹ́ fọ́lọ́run wọ́n ní àwọn táwọn yìí àwọn tó lọ sọ àwọn tí wọ́n jáde pé nínú ìlú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn ọmọ Ísírẹ́lì yìí àwọn kan ní àwọn ọjọ́ míì ọmọ Ísírẹ́lì òun ni ọ̀rọ̀ pọ̀ lé lórí wọ́n jáde kúrò nínú ìlú wọn ìlú ẹgbẹ̀lẹ́gbẹ̀ alifu lẹ́gbẹ̀rún kan túra alifu ní ìlú tí wọ́n jẹ́ àláàf àti ìlú ìgbà àláàfù òǹkà tí ẹ tún kéré sí kí ni ìlú wọ́n ni àláàf ó lè mọ́jú bí 3,000 lọ ibi 8,000 àbí nǹkan pọ̀ jù wọ́n bá ní òlò 10,000 àbò òfin làwọn kan fi yapa ní nípa òǹkà rẹ̀ àwọn kan ní ẹgbẹ̀rún méje ni wọ́n àwọn kan ní ogójì ẹgbẹ̀rún ni wọ́n wọ́n ní wọ́n bùrú náà mọ̀nà bíi àtàbùmọ́díkì àwọn ní bíbí á tún wọ́pẹ̀ àrífán wọ́n lé lọ́gbẹ̀ẹ́gbẹ̀rún wọ́n lé ní onye ẹgbẹ̀rún wọ́n ní abbas rọ̀bí ọlọ́wọ́nù ó ní ha dáwàrù dáa wọ́n láwọn kan ni wọ́n ní tí ti wọ àwọn tí ọlọ́run sọ ní dáwàrù dáa ibn abbas ló sọ bẹ́ẹ̀ a sì abbas ní kò hibru azi il umma ẹni tó ma ìfọ̀sẹ̀tọ̀ alkùránì wọ́n bá kaná ìmáàmù tó dé àti àbú sọ́ọ̀lì wọn àbá kan làánà sọ wọ́n wá lékún pé ní kí báyìí wá pípọ̀ ní agbègbè wá pípọ̀ wá pípọ̀ yìí láàrin ìráàkì ìlú náà lónìí àwọn bá sọ̀rọ̀ kúfà èrè àbẹ̀mí wá pípọ̀ wà wọ́n ní sàídù bọ́nà abdulaziz ó ní káàró min ali azri'at ìlú òun ní ìlú azri'at ni wọ́n ti wá bẹ́ẹ̀ ni ali ibùnà asimi àánà ní min ali dawardan àwọn ní dawardan tí fà bá sọ làánà sọ wọ́n ní qaryatun ala farsakhi min qibali waqid abúlé kan ni tí ó tó bí mẹ́lì mẹ́rin tá a bá ń bọ̀ látọ̀ ìlú wa kú. Ná ní wọ́n ṣàfihàn nípa òǹkà rẹ̀ nìyẹn. Wọ́n ní kí ló ṣẹlẹ̀ sí wọn tí wọ́n ti jáde kò nínú ìlú. Ìkan méjì ni àáfà sọ. Ìka àkọ́kọ́ ni pé àrùn kò gbóògùn ṣẹlẹ̀ nínú ìlú. wọ́n bá jáde kó nílò wọ́n ní ẹjọ́ lọ sí ilẹ̀ tí ò sí àrùn kò gbóògùn tó ti ń lé ní àwòrán lọ ẹjọ́ bá sá lọ síbi ilẹ̀ tí ò sárùn nílẹ̀ wọ́n sá fún kú ọlọ́run wa ní ẹsẹ̀ kan kú pẹ̀ ń sá fún ẹkù wọ́n ní ànábì kan wá kọjá níbi sàárè wọn torí wọ́n ní bí wọ́n ṣe kí ẹ ara wọn ṣe búkẹ́búkẹ́ ni wọn ò ní wọn gbé wọn ò ní wọn ṣe wọ́n yára ragbàtà wọn bẹ̀rẹ̀ wọn níbẹ̀rẹ̀ nìkan máa jẹ́ sàárè wọn wọ́n ní ànábì kan kọjá ń bisàrí hàn ọ wá bẹ lọ́run kọ́lọ̀ kó yí àwọn ènìyàn ọlọ́run yé wọn àwọn kan tẹ̀ ní àwọn ìjọ ànábì yẹn náà nìkan ṣe bá wọn ànábì wa sọ fọ́nà kọ́lọ̀ kọ̀ wá ní sẹ́nìkan kan pẹ̀lú òun ọlọ́run fi ní ọ̀dà ààyè wọn padà àwọn Ibn Kathir ní kí èsẹ nìkan nínú àwọn afọ sálàfù wọ́n sọ pé àwọn ìjọ yìí aráàlú kan ni lásìkò àwọn ọmọ Israel wọ́n ní ìtọ́fà mọ́ wọn wọn wọ́n nílẹ̀ wọn lára wà sọ́bà wọn bì á wà bá wọn ṣẹ̀dí idú àrùn àjàkálẹ̀ wá sí wọn tó lágbára ju fìrọ̀rọ̀ wọ́n bá jáde tí wọ́n fún haribina ila albaniya wọ́n sá lọ sí àwọn desert fanaja liwadiyan afyaha wọ́n sọ̀kalẹ̀ sí bí ogun kan tó fẹ́ fàmọ́nà húnmá dènà ó dìwà téèrí wọ́n ní àtòkè àti sálẹ́ bí gbogbo ẹgbẹ́ bí ọgbọ̀n yìí níbi ẹgbẹ́ rẹ̀ lókè àti sálẹ̀ wọ́n kún gbogbo bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní àhádáhùnmá ní asfali alwad ọ̀kan ọ̀láìkà kan wà nísàlẹ̀ bí ọgbùn yẹn wàl'áfàrù ní àdáhù ìkejì wà níbi ìkejì ọgbùn yẹn fàtọ́ ha bèèrè sọ́ṣàtàn wàhídà a mọ̀láìkà yọ ké ike ìkẹ́ ẹyọ kan ṣoṣo wà nígbà tó ní ọkùnrin kan bọ́ fàháyà sí ilà àzọ́hì wọ́n wá rọgbà kiri káwọn ń bẹ̀rẹ̀ wọ́n sì dé náà sí sàárì wọn ọ̀bá náà ló ń jìdì ráàlì wọn kò bò wọ́n mọ ìgbẹ̀nẹ́jú wọn ká sàárì wọn wà ń bẹ̀ wọ̀fẹ́lẹ̀wò wọ́tẹ mẹ́zàkú wọ́tẹ fàrọ́kù wọ́n tán síbẹ̀ wọ́n já kútukùtù wọ́n tó yẹlẹyẹlẹ lára wọn فلما كان بعد الدهر إذا تجا واقع مر بالنبي من أنبياء بني إسرائيل النبي صلى الله عليه وسلم إسرائيل هو قدام به وانكري إذكال إذكال هو بنا باقيه كبقوا تشوه بهم وانا الله أكبر دواره هو خلاص يسوقي أيات والي البالية كي يجو توتي inna Allah ya'muruki ya'muruki an tajtami'i ọlọ́run kọ́ láti ẹ̀kọ́ sí kíni tó kó rẹ̀ jẹ́ padà fàjtàmà ìdọ́mú tí lè jẹ́ tàbí báàdùwà ilẹ̀ àbájì tó gbé egbò ara kọ̀ọ̀kan bá kó jọ padà súnmọ̀ àmọ́rọ̀ ń fà náà dà ó tún pa láfẹ́ sọ pé ayáàtù wá ní ìdọ́m tí ó gbò yìí inna Allah ya'muruki an takati wa asaban wa jilidan ọlọ́ọ̀kọ́ láti fi ọya kó gbé ẹrọwọ̀ kẹrọ wà lára rẹ̀ kí awọ wà lára rẹ̀ kí sọ wà lára padà wọ́n ni fàkàrà zálíkà ó sì rí bẹ̀ náà láti ẹrẹ bẹ̀rẹ̀ sí níbù awọ ebi pé ìfẹ́ àdẹ́bìnrin náà ó tún ní ọwá pè pé ayyátuwa ní àrùwà ẹ̀yẹ́ ní inna Allaha ya'muruki an tarji'a kullu ruhi ila al-jasadi alladhi kanat ta'muruhu ọlọ́run kọ́ láfẹ́ pé ẹ̀mí kọ̀ọ̀kan kọ́ padà sí ara tí ń bá bí tí ń bẹ láàrẹ̀ tẹ́lẹ̀ faqamu ahya'a yàtọ̀ gbogbo àwọn ìṣèdìdì ní lálàyé fún orúbọ̀ قد أحياهم الله بعد رقدته الطويلة الله يولد دعاتي السلطة في كتبك وهم يقولون وصبائك سبحانك لا إله إلا أنت من مفهوم الله الصبع تقولي كتب سنجد تتوقع جاهنا نعم ابن كثير وكان في إحيائهم عبرة níbi bọ́rọ̀ ṣe jù wọ́n padà yí à ẹ̀kọ́ wà ń bẹ̀ ọ̀dẹ̀lú ló kọ́ọ̀tẹ̀ àti ẹ̀rí tí ò lábùlà aláwòkọ́ ìlmàáàdí àlìjùsùmálì yawmal qiyamah ẹ pé nítorí ẹ̀rọ lọ́wọ́ ní ilẹ̀ lọ́hàlà bú kọ́túrí alẹ́ náà lẹ́tọ́jọ́ náà bá ọba tó lọ́lá lórí àwọn ènìyàn nípa àmì rẹ̀ tó fi hàn wá àti ẹ̀rí tí ò lábúlà tó jẹ́ wọn pé òun tó òun pa ìmínà lòun máa ń yí ẹ̀mí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò sí wọn ò mọ pẹ́dú fún ọlọ́run àdíjì tí ẹnà wa nínú mustadi mama ahmad ní abala yìí tó ń sọ̀pọ̀ ti ìtayà yìí sọ àdíjì abdullahi bin abbas radiyallahu anhu wọ́n ní umar bọ́fà tọ́bi kharaja ila sham ọlọ́jà jùlọ sí ìlú àwọn kọ̀mọ́ndà ogun ọmọ ogun wọ́n ẹ̀ Abu Ubaida lọ́nà ìjàrọ̀ àtàwọn sàájú ẹ̀ wọ́n wá sọ fún mọ́rù pé annalwa bá ha ọdíwọ́kọ̀ abishad tí àwọn wà nílẹ̀ sáàmù àtẹ̀fẹ́rù ní kọ́dàrì ńlá ọfẹ́ sá fún kádàrà ọlọ́run ni ó ní bẹ́ẹ̀ ni nàfẹ́rù ní kọ́dàrì láyé ìlà kọ́dàrì ńlá á sá fún kádàrà ọlọ́run á tún wá lọ bá kádàrà ọlọ́run náà wọ́n ní Abdulrahman bin Awf fi wá dé owó ìsúndẹ́gbà tí wọ́n ń lọ́wọ́ gbà náà ó ní ìnà tó ó ní ìnà indi fi ilman ó ní èmi láti sì kan tó sọ̀rọ̀ ń pa kan yìí tẹ̀lé ti Rasulullahi sallallahu alaihi wa sallam yẹ̀kú gbogbo tó ṣe lọ́wọ́ bá sọ pé idha kana bi ardi wa antum biha fala takhruju tí àwọn àjàkálẹ̀ bá wà wọ́n ìdá tẹ̀mí ìṣòro bí i arúgbó tẹ́ bá sì jẹ́ wà níbi kan fàlẹ́ tákìdì mọ́ àlè ẹmẹ́wọ̀bẹ̀ ọmọrù wá ti pẹ́ fún pé ayẹ́ pé ìgbìyànjú ó ṣe rí rí rí títí àbíkà náà wa Muhammad sassan ọwá tó pẹ́ fún ọba pẹ́ ìdà ọba ń lọ. na nínú àyà yìí ká tó máa tẹ̀síwájú àwọn àfààní nínú táàdì dì mú lẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé kò sí ọ̀nà tí èèyàn fi lè sá fún kádàrá Ọlọ́run kò sì sọ́nà tí èèyàn lè fi sá fún kú sásìkò yẹn bá ti kú kò sọ́nà tí èèyàn lè fi sá fún tó pé ìtura ẹ̀yìn yìí sá fún ìpé náà tún lọ pàdé ẹ̀rọ àbí ayáfa pé ilẹ̀ ìmọ̀ọ́kà lẹ̀bí kàfí rúnà nínú fa ìnáwó mùlàkì ìkù ikú tẹ̀ ń sá fún pẹ̀kí wọ́n pàdé yìí tẹ̀sí ní ọ̀pàdé tẹ̀sí kan náà. ọlọ́run kó láyàǹfà àkùmọ́lùfẹ́ rọrùn nílẹ̀ ìlmọ́ọ̀tì àwẹ̀ pọ́pùlì sọ pé kò lè wúlò fún ìtafọ́kú àbí pípa wà ìdàn láti mọ́tàúnà ìlà ọ̀rí ìlà tẹ́lọ mọ̀ pé ìgbádùn ayé díẹ̀ náà gbogbo fẹ́ láyé díẹ̀ náà torí ẹ̀ ikú òfin ká fún nínú ayà yìí a rí pé agbára ọlọ́ọ̀ba ọ̀hàn bẹ̀ agbára tó pé títí ọlọ́ọ̀ àwọn kan ó sì kún jù wọ́n ilé ilé ń tọ́ka pé ọjọ́ ògbé ìdí ń gbèrò ọjọ́ ògbé ìdí wà nínú tákùn mú ni pé ẹni tí máa ń dúpẹ́ ní àwọn èèyàn wọ́n kéré jọjọ lọ́ni wà láti na àtàrọ̀ náà sí láàyè ṣùrù ọ̀pọ̀ ni wọ́n dúpẹ́ àìpẹ́ bẹ́ẹ̀ ní dúpẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní fi rí pé ilé ìtakora ìdènà òníyànjú ọ̀rọ̀ nínú ìgbàlájò èdè náà ni wọ́n ni wọ́n máa ń pè ní ìjáàzù alhajjufi ìjáàzù alhajjufi nínú bàlágà apàkẹta rẹ láti fi sọ̀rọ̀ yẹn ní sókè níbi olóògbà yìí gbàtọ́lọ ní fàkọ́ọ́lẹ̀ láwọn mọ́ lọ́rùn mú kí thumma ahyāhum ọlọ́run pé ẹkú ẹ̀rẹ̀ orí òun gbàtọ́ ní ó kú nígbà tí ó kú yọ́ fẹ̀rẹ̀ sí wọn fàmọ́ tú wọn wá kú lọ́kẹ̀ ìgbé á tí wọ́n kú yẹ ọkẹ̀ ní sọ pé ẹkú ó sì ó sì sí yìí ó bẹ̀rẹ̀ pé ní wọ́n sí wọ́n fẹ̀rẹ̀ sí wọn wọ́n kú kò tí bà lé kò mọ́ sí yáwù fàmọ́ ń kánà ní kò mà rí dán áwọ̀ aláàtàfàrí fàídátó ní àyà ní ọkọ̀rọ̀ ẹni tó bá jẹ́ aláàrẹ̀ nínú yí àbọ́wà nínú ìrìnàjò kọ́ máa dá padà lọ́jọ́ mi kí wọ́n dá padà wọ̀ nígbà já wọ̀ mú tọ́ gbà kí wọ́n dá ìyẹn lè jẹ́ aláàárẹ̀ tí ó sì gbààwẹ̀ kò sí tí ó dá padà ó lè jẹ́ níláàjì tí ara rẹ̀ náà nìyí. àwọn ẹ̀kọ́ àǹfààní táàkùn oríjì mú níbi ayà yìí wọn ni pé ọlọ́run bá mi ọlá ó sì bẹ̀rẹ̀ fún náà torí pé ọlọ́run ọlọ́run bá dáwọn èèyàn lọ́lá ajẹ́ sí pé èèyàn ní nílé ìrẹ́ rẹ̀ kìí àbí èsè èèyàn ní ìhí ayẹ́ pé ọlọ́run kó kéfèrí náà sínú ṣùgbọ́n kákà mọ̀ pé ìdẹ̀ra ti kéfèrí tí mọ̀mìnì yàtọ̀ sí ti kéfèrí torí pé ìdẹ̀ra ti mọ̀mìnì táyé àti tàkìámà ló so pọ̀ ṣùgbọ́n ti kéfèrí ayé nìkan ni ayé nìkan lọ́mọ̀ <laughs> ayé mi rọ́mọ ọ̀rọ̀ ìṣẹ́gbẹ́ ọ̀rọ̀ ìgbèkí àbí ọ̀rọ̀ ọmọ yìí ẹ́ ọ̀bára òjú náà ara rẹ̀ lẹ́yìn nínú láti orí jù mú lẹ́kọ̀ọ́ òun ni pé àti sísá fún pé inú àdámọ́ ọmọ èèyàn ni ta ń fẹ́ kú ẹ́ ta ló fẹ́ kú kò tó fẹ́ kú ojú méjì nínú àdámọ̀ yẹn ni kí wọ́n sá fún kú. kódà ìsáfúnkú tí yorùbá gan-an ó tó bẹ̀rẹ̀ ju tẹ̀yà mí lọ àbí ẹ̀kọ́ ni ibi yorùbá ni pé ọlọ́run náà omi mọ́tò mọ́tò gbá mọ́tò ọ̀kan náà lè gbà sí pa kú bẹ́ẹ̀ àníyàn wá ní àràpá ìfẹ́ kú òun náà lọ fa gbogbo àwọn àdúrà báyìí àdámọ́ mi yẹn ni níta tí wàá mọ̀ pé kò sí ọjọ́ tàbí ṣùgbọ́n èyí ó kó ojú ọ̀kan náà ni a jẹ́ sí pé ìyẹn gbọdọ̀ palẹ̀ mọ́ fún ó bùkátà kí èyí kí èyàn palẹ̀ mọ́ pé kò sí ọgbọ́n lọ́kàn náà nìyẹn lọ ẹnìkan kú láyé àwọn nìkan ọbẹ̀ ìdí wọn lọ sí jàǹdà rẹ̀ ní òní láti wọn ṣe wọn la lọ́jà gbọ́rọ̀ lágbo mẹ́sàn-án ìbẹ̀rẹ̀ náà ti tún bẹ́ẹ̀ nìkan tó ń fi tún kú kalẹ̀ aláhàtúwà ó kí á tó bá aláàárọ̀ yìí ó wá ní kó wọn ṣe ẹrasáìsì kì níbi tí kìnnìkìnnì wọ́n ṣe wọ́n wúyọ wọ́n ṣe àá sójú rẹ̀ wọ́n wọ àwọn ọ̀tá lọ́mọ nwa nwa àbúrò yà àwọn olóyè ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ lọ́rọ̀ kù orí mi. tó wọ́n mọ̀ pé kí ó di láàárọ̀ àti ohun tí ò sí tí ò sí dọ́gbọ́n sí ìyẹn gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ kan kò sígbà tí ò lè dé báyìí ó bùkátà sí ká máa ọlọ́wọ́ ni wọ̀kọ́ọ̀tù ní fi tẹ̀lé lílá ẹjagun sójọ́ lọ́rọ̀ wà àdámù annàlọ́ha tẹ̀lé òun àlè ẹlọ mọ̀ pé ọlọ́run ọba olùgbọ́rọ̀ ọba olùmọ̀ni ẹ mọ̀ pé ọlọ́run olùsígìní olùgbọ́rọ̀ olùmọ̀ni wọ́n ní ajẹ́ sí pé áyàtọ̀ akọ́kà yìí ọlọ́run ti táwọ́ tí ìtẹ́ ó ti tẹ́lẹ̀ ní fáàmù mi ní pé ọ fẹ́ pa á láṣẹ pé ẹ̀yin náà lè jagun tẹ bá wò pé àtẹ bá jagun ẹ̀kú bẹ́ẹ̀ jagun ẹ̀kú náà ó ti rí mi àwọn eléyìí tí wọ́n sá fún kí ni kí ni ikú pa wọ́n yìí ó ti rí mi táwọn tí àlọ́ náà fi ṣe fún wọn ẹ jagun tó jẹ́ ọ̀nà ọlọ́run kẹ́ẹ̀sì náà tó gbogbo tẹ́ǹsì ọlọ́run gbọ́ ó sì máa ìtẹ́ǹsì kò pa mọ́kọ́ náà bá bẹ́ẹ̀ ọlọ́wọ́ ni mọ́nzà lẹ́bí ìkòrídò lọ́ọ̀hà kọ́rìdò hasanẹ́ tààlẹ̀ ẹni tó fẹ́ yọ́lọ́ ọba lówó tààdọ́lẹ́bí tó fẹ́ yọ́lọ́ ọba lówó kọ́rìdò ìfà òlẹ́hú kọ́rìdò hasanẹ́ yẹ́wọ́lẹ́ tó dà kọ́rìdò fáwùdọ̀ ìfà òun lẹ́hùn tọ́lọ́wọ́ wà fún ní ìlọ́tò lọ́kún ìtọ́lẹ̀yẹ. Ìfì lábẹ̀ àáfáǹkẹ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ tó pọ̀ wà lọ́rùn ìyẹ́kù dúdú wà yábẹ̀ sókè ọlọ́run ní máa ń káàkà kù òun ń tẹ̀ nǹkan fún yẹn gbogbo ìgbẹ̀lẹ̀ ń tọ́ wà ilé rí fòrùjà oòrùn ọ̀dọ́ náà bá lẹ́ fàbọ̀ ọ̀dọ́ ìlú gbogbo ẹ̀rọ jáde sí. náà wọ́n ní ọ̀kan náà kọ̀ wọ́n pè ní àbú dàdà àlẹ́ àǹtọ́rí ó ní láàrọ̀ tí ó lọ ìlú tí Allah azza wa jalla la yuridu قال رب نعم يا أبا دحدح أنبني يا أبا دحدح قال أبو دحدواني أرم يدك يا رسول الله أول بنت wọ́n fàdà wọ́lẹ̀ wọ́lẹ̀ àdábíwá náwọ́ قال فإني قد أقررت ربي عز وجل حاحطي أني إني أبقره بجرني وتجاه له وتجاه له قال وحائط الله فيه اتمئة نخلة أنا أبقره إجي لابد سوى به 600 إجي لابد سوى به olóògbé òun fọ́lọ̀ ó ní ó mọ̀ dáadáa ìpé wà lóko yìí bóyá bẹ́ẹ̀ ni wọ́n kọ́ àbà tí wọ́n ń gbé sí àtàwọn ará ilé àti fámílì ọba wá síbẹ̀ ọlọ́ba ó mọ̀ dáadáa ó ní tọ̀ ó ń jáde kó lélẹ̀ o pàkọ́jà àkọ́rọ́ dípò rọ̀ bí azà ọ̀jálá mo ti rí ọlọ́run ní oko yìí o akọ̀ ábà irun wọn sọ̀rọ̀ láwùjọ tí wọ́n gbọ́ ayà kọ̀ọ̀rọ̀ tí wọ́n sì máa mú olùgbé náà lójú ẹsẹ̀ fún omi fífa ní rárá. Náà ni ní ni ìnáwó sójú ọ̀nà ọlọ́run ní àtẹ̀sìbí ìwà tẹ̀sìbí na ọba máa ti ìfọ́mọ́nà ní tẹ̀sìbí ìsúná. ọlọ́run á fún ní àdìkèlé tó pọ̀ wọ́n ní gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú sọ́ọ̀tù bákọ́rà náà pé mọ́sàlù lẹ́dínà yóò fi kú ní àmúwádà wọn fi sẹ̀bí ìlúlà àpèjúwe àwọn tí wọ́n lọ́wọ́ wọn tó jọ lọ lọ́wọ́ tàmátàlì hábàtí wọ́n dàjọ́ bí eré kan ni ámbà tàti sábọ̀ àsànábílà tó wá wù kiri méje tí kúlù sòǹbólà tí ní àtúhábá kiri kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ bọ́ọ̀ wàláhù yòdó ikú lè máa yẹ̀ ṣáà ọlọ́run tó máa fún láti pèlè ìfẹ́ni tó bá fẹ́ ó tún lè jù bẹ́ẹ̀ lọ gbá sírí ọyọ kan àbí owóró kan ohun sírí méje sírí méje ọgọ́rùn kọ̀ọ̀kan ọgọ́rùn méje ọlọ́tún àdíjì kẹ́ ń bẹ tí ẹnìkan gbọ́ tí wọ́n ní àbú ìrírà lọ́gbà wa ẹ̀mọ́mọ̀ látọ̀dọ̀ mọ́mọ̀ ahmad wọ́n ní náà yẹ̀ haddathana yazid akhbarana mubarak bin fadala an ali ibn zayd an abi usman an-nahdi abi usman an-nahdi wọ́n ní ataitu aba urira huwa aba urira fàkúrúkù lọ mọ́ sọ pé inú ìwúbà lábọ̀ ní annakatakul tàbáríkà mẹ́kọ́ sọ pé inú ìlhásánátà ọ̀dọ́ akú alifa alifasana ọ sọ pé dáadáa kan wọ́n lè máa fún ṣe ṣúnmí àdìpèlé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ládá ànábì àbúrà ni wà máa mo sọ فقد سمعت من النبي صلى الله عليه وسلم وهو جرب النبي نتين سوكي إن الله يضاعف الحسنة ألف ألف حسنة ọlọ́run máa ń súnyàn ní àdìpè lérí dáadáa kan tí ó máa jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà dáadáa kódà ó wá lọ́nà míì tí ìgbà tí àbúfọ́nù ìgbà tó ń gbọ́rọ̀ ìyàbúfọ́nù ní ìgbà tó ń gbọ́rọ̀ òun wá fẹ́ lọ bá àbúyẹ àwọn bá gbọ́ tó ti lọ ájì òun náà bá lọ ájì láti lọ pàdé nítorí àdìsí pé ah, àdìsí tí ó lọ kárẹ́ni tí èèyàn náà bá lówó ní owó tó dáa tí ó wà fún ládìpèlé ládìpèlé tó pọ̀ ládìpèlé tó pọ̀ ìwọ́n ọmọ yẹn ni. ó ní ọlọ́ọ̀sì tó ní fàmọ́mà táwùl àyá ti dúníyà fìlẹ̀ áàkìrọ́tí ilẹ̀ ọ̀lẹ́ yìí kí ni ìfẹ̀mí ayé tí sẹ̀mí tàkìyàmà àbí yóò ìgbádùn fẹ̀mí ayé tí ìgbádùn tàkìyàmà ìgbádùn fẹ̀mí ayé tí ẹgbín náà nìlà

bákanáà àdíkì àdíkì kan wá àdíkì Umar àdíkì Abdullahi bin Umar radiyallahu anhuma ó ní ànábìrin man dakhala suuqan min al-aswaq ẹni tó bá wọ ọjà kan nínú àwọn ọjà faqala la ilaha illa anta wahda la ilaha illa Allah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tó bá rí gbólóhùn yìí kataba Allahu lahu alifa alifa hasana ọlọ́wọ́n bọ́ kọ ládàá ẹgbẹ̀lẹ́gbẹ̀ fún ẹ̀kú mílíọ̀ dáadáa wà máa ánìwò alifa alifa sẹ́yìá yóò sì parẹ́ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ aburú àyídá yóò parẹ́ fún. àkúrú àdíhátù wọ́n hadadana abu njiria ismail bin ibrahim bin basrad ó ní ọba sọ̀rọ̀ abu zuriya òun náà ni hadadana abu ismail abu ismail bá المعدب عن عيسى بن المسيب لطر عيسى بن المسيب عن نافي لطر نافي عن ابن عمر لطر ابن عمر ونبا سيارة عيسى كالقي مثل الذين ينفقون أموالهم في سبيل الله àpèjúwe àwọn tí ó máa ń lẹ́wọ́n tó jẹ́ ọ̀nà náà ráràkẹ́ bí oró kàtà àti bọ́lẹ̀ kí ó bá ṣe túlẹ̀ kan yìí nígbà tó sọ̀kalẹ̀ ànẹ́bìyàn ni rọ́bì zidni zid umati ọlọ́ọ̀bá tó kà ní kó fárí ọmọ ìdí

ẹ̀rí kẹjọ ọlọ́run ṣe dáadáa fún àdúgbò àdúgbò Muhammad sallallahu alaihi wasallam na nínú kí a kàn rí dìmọ́ ní abala yìí pàápàá jùlọ nínú àyà ti yìí nínú dìmọ́ ń bẹ̀ ẹni àyà yìí ń wá lójú kòkòrò láti máa náwó sójú ọ̀nà ó sì jẹ́ àmọ̀ pé ẹ̀san ìfẹ́ ọkàn ti balẹ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀san àgẹ́gẹ́ bí ọkàn ti balẹ̀ pé ẹni tó yáyàn ní nǹkan ó sì tún balẹ̀ pé máa gba nǹkan mi padà òun náà wọ́n ní àkíyèsí nínú àyà yìí pé àyà yìí pé aláṣẹ fi pé agbọ́dọ̀ ní sincerity lórí kí a fẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run lábàláwo tẹ nígbèrè ọ̀pọ̀lù ìdọ́wàkà mẹ́ta sọ́rọ̀ ẹ̀sọ́ ìtọ́lùbọ́ hasana ó kó àwọn ọ̀pọ̀ta fẹ́ kàrí sí mọ́ńgálẹ̀ sí ìpèrè kọ́rìdò kọ́rìdò ó àwọn fẹ́ sí nǹkan àkọ́kọ́ ni yẹn pé tó gbogbo gbọdọ̀ wá ń bẹ̀ kọ́dídù tí ọ̀gá sí sincerity ń bẹ̀ tí ó dé kárí mi nínú àbí kájọ́ mi kò ní jẹ́ gẹ́mi kò ní jẹ́ hasan tó fi wá ń rà bí ìdìkò sí pé ọlọ́run àmì àbìnà àmì mọ́rọ̀rọ̀ ẹni tí oòrùn fọ́fọ́ mọ́ni ẹni tó bá ti fẹ́ kan

ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n gbọ́dọ̀ jẹ́ owó àláàlí oòrù wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbọ́dọ̀ jẹ́ owó àláàlí kò gbọ́dọ̀ jẹ́ owó àrámù tó bá ti jẹ́ owó àrámù kò ní jẹ́ kí ni faridọ́ hasanan torí pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban ọlọ́run bá tó lọ́dún kò nígbà tó lọ́dún àríkà tó bá lọ ọgbọ̀dọ̀ jẹ́ lẹ́yìn rẹ̀ pé jẹ́ antibi kọ́ jẹ́ pé ó ti ní wọ́n èyàn fi inú fẹ́ dọ̀sí kọ́mọ̀jẹ́ tí wọ́n jẹ́ yẹn pa pé èyàn fa gidi sí kọ́mọ̀jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ pé ìtínú èyàn dùn sí òun ni tó sì lọ́jọ́ pé ẹgbẹ́ àjọ kan pé à nígbà tí ọlọ́run gba táàkì lọ́wọ́ yẹn ni àbí òkú ni ẹjọ́ ọlọ́run sàkárà kù bí ẹgbẹ́ táàkì kìíní mẹ́nu rárá kọ́mọ̀dé gẹ́gẹ́ bí ìrí ẹ̀ tó bá di bẹ́ẹ̀ kò ní máa jẹ́ kọ́dọ̀ hasanu tí ọba fi ìfẹ́ ìfẹ́ ọlọ́run àti mo gbà fọ́lọ́run ó fi inú fẹ́dọ̀ kó fi síbẹ̀ kò ní jẹ́ kọ́rídọ́n hasana. bákan náà ó tún gbọdọ̀ yẹ pé ibi tó yẹ kọ́ náwó sí ọ̀lọ́nà sí tó lè máa jẹ́ kọ́rídọ́n hasana tó fi ṣe sàárà fún tálíkà aláìní ó fi ó ná síbi tí ó jẹ́ àǹfààní fún kíni fún gbogbogbò gbogbogbò ó ti rí nìyí yóò mọ̀ jẹ́ kọ́lídọ̀ asánà ṣùgbọ́n tó bá ń na síbi nǹkan tí ó jẹ́ ìbínú ọlọ́run olùmọ̀jẹ́ kí ni kọ́lídọ̀ hasana olùmọ̀jẹ́ bẹ̀rẹ̀ tó ti yé bákan náà ni pé tó bá tún na tẹ́lẹ̀ kọ́ mọ́ sí ìrìnbó àti ìnira tó tún fi tẹ̀lé tó bá fi ìrìnbó àti ìṣìnira ní ẹni tó lọ́wọ́ fún tó bá fi bẹ́ẹ̀ kò ní jàtẹ̀ ọgbà kò ní máa jẹ́ kọ́dídọ́ hasana ọlọ́ni ya ayọ́ ọlẹ̀bí na àmánà ẹ̀yin tẹ́ jẹ́ mọ́mí ní tẹ́ iná tẹ́ dáadáa sí ẹ̀fẹ́ ìdí ó ti dáadáa sí ẹ̀ yóò wá lè nílò ìlú torí pé kékeré wọ́n kàn sí dáadáa kan kù yóò wá máa bẹ̀yìn ìlú yóò wá sútọ̀ wọn nìkan ah, nítorí pé bí a ti fúnlẹ̀ wá ń tẹ̀lé wá ń lò nílò kí nípa ìpínlẹ̀ ọlọ́ nǹkan ìyẹn kò ní jìyàn orí ládàá gbà wọn kò sì ní máa jẹ́ kọrìdọ́rù àsànà bí ó ti jẹ́ nìyẹn lẹ́yìn náà ni pé a tó wá gbọdọ̀ mọ̀ pé gbogbo tá a bá yẹn sójú ọ̀nà ọlọ́run kìí ṣe ìnáàpà kò sì lè gbé ta níkù torí wọn náà ní ti pé máa ná ọ̀sọ́ tí sọ́dá ọ̀tọ́ ní máa rìn sàárà kan kò lè gbé ìtẹ̀tẹ̀ tó ní ẹsẹ̀ yàrá ní dúkìá yìí kí yàtọ̀ máa bùkún mi ìbùkún ní ọ̀jẹ̀ fún yà ìbùkún ní sàárà àwọn jẹ́ kò lè dín ìpínlẹ̀ kù àmọ́ yìí ní ayọ̀ kọ̀ọ̀rọ̀ níbi wa ẹ̀rẹ̀ náà lè fáyìí gbọ́ ifá wọn yóò fura bí kò àdìpélé yóò bẹ̀rẹ̀ àti ọmọ yóò ti bàtà rẹ̀ torí pé ọ́yù kìí sí ńlá ọlọ́run tó fi ní ìrọ́pù fún tí bá tí lọ yọ́mọ̀ sí ní ìrọ́pù fún yóò ti máa gbàtà yóò ti máa gbàtà kìí àmọ̀kọ̀ ìtọ́wà ń bẹ̀rẹ̀ abẹ́lọ́n bàbá àríkẹ́lá ọlọ́run bá kọ́rọ̀ wá lọ́rọ̀ tó bá rọ̀ wá lọ́rọ̀ tó jẹ́ ká lè máa nẹ́sí tó lóun سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم